hudan wa bushra akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah muhammad bin abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته التيمم التيمم قلنا ننتي أفهمين بالوني التيمم إليتي إيسي مرة إليتي من وا ديكوال ولا كن يتمار نينو شريعة الإسلام قلنا ضرب الصعيد الطيب باليدين بنية استباحة الصلاة وغيرها هناك كافي هو مجد كافي الليلة ثم ولا ميا كي أفي تراري أفي تراري لم فاناتي صلاة أباتي سنكمي إن تشريع تسي إمارة نمجة مفهوم ìjẹjẹ mọ̀ pé àtẹ̀yẹ́mọ̀mù yìí báyìí eléyìí ti ṣe ká fi ọwọ́ fi lu ilẹ̀ ká wá fi ńṣe ló jẹ́ ọ̀kan nínú tí ọlọ́run ọba fi mú kí ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam kó yàtọ̀ sí gbogbo ọjọ́ yòókù ìyẹn ni pé àtẹ̀yẹ̀mú ìjọ anabi sallallahu alayhi wa sallam nìkan lọ́lọ́run ṣe lófin fún kò sí lọ́dọ̀ àwọn anabi tó síwájú kò sí lọ́dọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run ọba tó síwájú torí ẹ̀ eléyìí òun náà pè ní àtẹ̀yẹ̀mú a lè nítorí pé ààrùn mi sàlùwàlà a lè ṣe tàyámù torí pé ààrùn mi sàlùwàlà àbá ààrùn mi sàlùwàlà ṣùgbọ́n àárẹ̀ ń dà wá láàmú àárẹ̀ ń dà wá láàmú àárẹ̀ yóò sì gbà ká lómi bóyá tá a bá lọ lómi ó lè mú kí àárẹ̀ wa kó lékún sí i àbí kọjá pé à ń bẹ̀rù kí àti gbádùn níbi àárẹ̀ tí ń ṣe wá kọ́ lọ tíkọ́tíkọ́ àbí kó sì jẹ́ pé omi wà kì í ṣe pé kò sómi ṣùgbọ́n àwa a lè débi tómi wà a sì lẹ́ni tó lè bá wa bù wá so gbogbo àwọn irú àwọn sábàbí yóò ṣe tẹ̀yámọ́mù lẹ́tọ̀ọ́ fún yàn láti ṣe dípò ká ṣe àlùwàlá bákan náà a máa ń ṣe tẹ̀yámọ́mù ní ìgbà tí jáná bàbá ń bẹ lára àbí hayod àbí nifas kápẹ́ jánábà ń bẹ lára àwọn arómi tá a lè fi wẹ̀ àbá arómi tá a lè fi wẹ̀ ṣùgbọ́n a lè lomi tútù a lè lomi tútù nítorí kí èèyàn má bàa parun bẹ́ẹ̀ náà lẹni tí ń sin nǹkan sùn tí nǹkan sùn dá fún kò rómi àbó rómi ìdíwọ́ kan wà fún tó fi lè má lè lomi yẹn kò lè lomi tútù kò sì ní tó fi lè gbómi kaná tó gbogbo àwọn eléyìí wọ́n tábà tẹ́ tábà dáadáa wọ́n wá ṣe tẹ̀yámù láti láǹfààní àti sísọ̀rẹ́ à ṣùgbọ́n ká ṣàkíyèsí o ẹni tó ṣe tẹ̀yẹ́ mọ̀ tí jánábà ń bẹ lára rẹ̀ àbí tó ṣe tẹ̀yẹ́ mọ̀ tẹ́jẹ̀ nǹkan oṣù bá fún àbí tó ṣe tẹ̀yẹ́ mọ̀ nígbà tẹ́jẹ̀ ìbímọ dá lára rẹ̀ àwọn eléyìí ńṣe ni wọ́n kàn rí tẹ̀yẹ́ mọ̀ yìí lò láti fi ṣe sọ̀rẹ́ à ṣùgbọ́n jánábà ó yóò ṣẹ́kù lára anihas yóò ṣẹ́kù lára èyí tó bímọ nínú àwọn obìnrin ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti rómi àbí tí wọ́n bá lè gbómi kaná fẹ́ni tí ó bá lè lómi tútù wọ́n wà wẹ́wẹ́ láti gbé jánábà kúrò lára láti gbé haidu kúrò lára láti gbé ẹ̀jẹ̀ bímọ kúrò lára ṣùgbọ́n wọ́n jẹ àǹfààní tẹ̀yẹ́mù láti fi ṣe sọ́lá ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú Suratul Ma'idah. aya tó ti sàlàyé àlùwàlà ìtẹ̀síwájú aya yìí ọlọ́run ni wa in kuntum marda aw ala safarin aw jaa ahadun minkum min al-gha'iti aw lamastum an-nisaa falam tajidu ma'an fatayammamu sa'idan tayyiban famsahu biwujuhikum wa aydikum minhu ma yuridu Allahu liyaj'ala liyaj'ala alaykum min haraj. ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون ọlọ́run bá ní tẹ̀ ń bá ń sáré eléyìí túmọ̀ sí pààrọ̀ ẹ̀ lẹ́nu sábàbí tó lè mú mi ṣètò yẹn mọ̀ àwọn aláṣẹ́fẹ̀ abẹ́ wà lórí ìrìn àjò òun náà lè jẹ́ sábàbí bàtẹ́ wà lórí ìrìn àjò ẹ̀wọ́ mi sọ́tún ẹ̀wọ́ mi sósì ẹ̀rí àwùjọ ahadum minkum min al-gha'it abẹ́ tiẹ̀ lọ́ọ̀sì gbàṣẹ́ dé ẹ̀bá rómi máa àwọn ìlànà mùsùlùmí nìṣẹ́ abẹ́tì ẹ̀ fọwọ́ kan àwọn obìnrin ẹ bá wọn lò fẹlẹ́mùtẹ́ jìdùn máa ẹ̀ wá rómi tẹ́ lè fi wẹ̀ ẹ̀ sì rómi tẹ́ lè fi sàlùwàlá ọlọ́ni fẹ́ tẹ̀yà mámu ẹ̀sẹ̀ tẹ̀yà mọ̀ sọ̀rọ̀ ìdán pàyẹ́bá lẹ́ni tó fi ọwọ́ lu ilẹ̀ tó má kẹ́ ẹ wá fi famsahu bi wujuhikum kẹ́ ẹ fi ra ojú yín wà èyí díẹ̀ kún àti àwọn ọwọ́ yín ẹ fi ra àwọn ojú àti ọwọ́ yín nínú rẹ̀ nínú tẹ́ fi gbálẹ̀ yẹn ma yuridu Allahu liyaj'ala alaykum min haraj ọlọ́run ọba ọ̀fẹ́ láti di wàhálà láti di ìròyìn lọ́rùn walakin yuridu liyutahhirakum ṣùgbọ́n ti lọ́lọ́run ọba gbèrò láti fọyín mọ́ ọ wa liyutimma ni'matahu alaykum àti nítorí kó lè bá a pé ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí la'allakum tashkurun kẹ́lẹ́ bá a jẹ́ni tí ó máa dúpẹ́ fọlọ́ torí ẹ ló ṣe jẹ́ pé mùsùlùmí ní gbogbo ìgbà ní gbogbo àkókò àti níbikíbi tó bá bára rẹ̀ yóò sin náà ni yóò sin fún tí àgbà ọlọ́ọ̀bá ṣe ṣe wá sí tẹ̀yẹ́ tí bá ṣe wẹ̀ wá sí tẹ̀yẹ́ dáadáa ni kò wa àwa lásán bẹ́ẹ̀ nígbà tí ń romi ìlànà ìjẹ́ nígbà máa ti ṣẹṣẹ yẹn mọ òun náà ní gbogbo òkè ilẹ̀ òkè ilẹ̀ kò bá jẹ́ ìpẹ́ níbẹ̀ lókè ilẹ̀ kò bá jẹ́ yanni kò bá jẹ́ saka kò bá jẹ́ múlọ kò bá yẹ sì jẹ́ gíráàbù kódà kò bá jẹ́ pàtà iná wà lókè ìpẹ́ níbi tó ti fẹ́ sábàlá kò bá sì gbẹ́lẹ̀ amani kò bá sì jẹ́ ìpè ilẹ̀ yẹn tutù àbí ilẹ̀ yẹn gbẹ òórùn lókè ilẹ̀ níbi tó ti fẹ́ ṣe tẹ̀yẹ́ mọ́ so ìdáhùn ṣẹṣẹ tẹ̀yà mọ̀ nù lópin ìgbà tí o bá ti jẹ́ pé pákó ni wọ́n kó lélẹ̀ tí o bá sì ti jẹ́ pé koríko lọ́n fọwọ́ kàn so àwọn táwọn ṣẹṣẹ tẹ̀yà mọ̀ nù bóyá láti máa ṣe tẹ̀yà mọ̀ tẹ̀yà mọ̀ ọ̀nà ni bá ti ṣe ṣe oníkádà níyàn torí ẹ ẹ dákun ẹjẹ àmọ́ ṣàkíyèsí àníyàn àníyàn àníyàn ó pàtàkì nínú gbogbo ìjọsìn tá a bá ṣe lẹ́yìn rẹ̀ láwọn á fi ọwọ́ wa fi gba ilẹ̀ lẹ́ẹ̀kan á fi ọwọ́ wa á fi gba ilẹ̀ lẹ́ẹ̀kan yẹn ni pé àtẹnuwọ́ wa méjèèjì á fi lulẹ̀ lẹ́yìn tá a bá fi lulẹ̀ tán á ṣàkíyèsí tó bá ti pé nǹkan kan ọ̀gá mọ́ wa lọ́wọ́ tó jẹ́ pé tá a bá fi gbó wa ó lè ṣe wá léṣe á gbọ́n ọwọ́ wa yẹn pẹ́pẹ́pẹ́ á fi ọwọ́ yẹn á fi gbẹ̀gbẹ́ wọn á fi gbára wọn yẹn ni pé á fi ẹ̀gbẹ́ ìka àtàǹpàkò á fi lu ìka àtàǹpàkò tọwọ́ sí lọ́nà tó fi jẹ́ pé àgbọ̀n ọwọ́ pẹ́pẹ́pẹ́ ntí ọba gan wa lọ́wọ́ yóò fi jábọ́ léyìí tó ṣe é ṣe kó ṣe wá lẹ́sìn. àwọn àgbẹ̀ àtẹlẹwà méjèèjì yàn á gbé lọ sójú wa á fi bọ́jú á bọ́ wa kárí lẹ́yìn náà á ọwọ́ wa yìí kan náà á ọwọ́ yìí á ra ọwọ́ wa méjèèjì á pa ọwọ́ wa méjèèjì báwo láti tẹ̀sí ọwọ́ ìfipá ọwọ́ méjèèjì òun náà ní pé òdì ọwọ́ òsì àbí àtẹ́lẹwọ́ òsì á fi pa òdì ọwọ́ ọ̀tún á fi òdì ọwọ́ òsì àbí iná ọwọ́ òsì á fi pa òdì ọwọ́ ọ̀tún nígbà tó ṣe pé òdì ọwọ́ òsì á fi nà àtẹ́lẹwọ́ ọ̀tún á fi pa ọ̀nà á wàá fi iná àtẹ́lẹwọ́ ọ̀tún á fi pa inú àtẹ́lẹwọ́ sí eléyìí ni bá ti sè máa ṣe tẹ̀yà mọ́ tọba sàkíyèsí wàá rí fojú la kọ́kọ́ pa síwájú ká tó pa ọwọ́ wa méjèèjì téèyàn bá kọ́kọ́ pa ọwọ́ méjèèjì ṣáájú kó tó pa ojú kò sí ní tó burú mbẹ́. abdulrahman ibn abza ọgbà ìgbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní. ọkùnrin kan wá bá ọmọ Umar ibn al-Khattab radiyallahu anhu ó wá sọ yìí pé inni ajnabtu falam usib al-ma' oníjànàbà ń bẹ lára mi o ìwọ̀n á rí omi ọmọ ibn wá bi léèrè Ammar ibn Yasir radiyallahu anhu ó wá sọ fún ọmọ ibn al-Khattab ó ní ama tadhkuru anna kunna fi safarin ana wa anta fa amma anta falam tusalli. وأما أنا فتمعقت فصليت فذكرت ذلك للنبي صلى الله عليه وآله وسلم عمار ní sọ̀rọ̀ láti mi pé mi pẹ̀lú rẹ̀ ti jọ wà lórí ìrìn àjò rí tọ́lá kádàrá pé kí jánábà kó mú ìkíní kejì wá nígbà tó ṣe pé ìwọ ìwọ kọ̀ láti ṣe sọ̀lát ṣùgbọ́n mi èmi ṣe sọ̀lát tó ń ti jánábà ti ń bẹ lára kí ni mo ṣe tí mo fi ṣe sọ̀lát èmi tẹmẹ àkùtù yẹn ni pé mo yíra mi pẹ gẹ́gẹ́ bí àwọn ẹran ti máa yíra mi pẹ tọsọ lẹjù nínú mo ṣẹ̀ṣẹ̀ sọ náà torí pé òun wò pé à ṣebí ìwẹ̀ jánábà náà bí dami sí gbogbo ara ni ìgbà tí o sì so mi kọ ká yíra mi ọba kura mi pẹ bíríkìtì dìde lọba ti sọ náà ṣùgbọ́n ọmọ ọkọ láti ṣe bẹ́ẹ̀ gbàtà dájú dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam mọ́sán tó ṣẹlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam faqala anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ pé innama kana yakfika hakada ó ti tó ọpẹ kò sí báyìí yẹn ni o bùkátà láti láti kpọ̀ra mi pẹ̀ ó ti tó pé kò sí báyìí ọ̀gbọ́dọ̀ bá anabi sallallahu alaihi wasallam kaffayhi al-ard bóyá anabi wa sọ kí tuma ó ti tó ọpẹ kò sí báyìí kí ni báyìí anabi fọwọ́ rẹ̀ méjèèjì ó fi lu ilẹ̀ wọnà kàkọsí ìhímà ànábì wa fẹ́ sí ọwọ́ méjèèjì ọfẹ fi fẹ́ sèyàn lè sì ń bẹ láàrin àtẹlẹ ọwọ́ méjèèjì dànù fún mamasa abihima wajhahu lẹ́yìn rẹ̀ lànàbì wa fọwọ́ lọ́fọwọ́ rẹ̀ méjèèjì fi ojú rẹ̀ ọkọ fẹyì àtọwọ́ rẹ̀ méjèèjì títí di ọrùn ọwọ́ títí di ọrùn ọwọ́ títí kárí ìgbà títí lásán yẹn pé kò pa lásán àtinú àtòdí títí بخاري أتي مسلم بالبعوة ابراهيم يتوى لا تبع عمار بن ياسر رضي الله عنه نبي داتو تنسى لا يفعل لا تسمى تتيمم النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إنما كان يكفيك أن تصنع أن تصنع هكذا إنت لبت وأقولك السباع تبعت السباع وتتو فضرب بكفيه ضربة على الأرض ثم نفضها أنا جوا ما هو رميجي أتلا رميجي وفي بعيد بين لو عدنا كوكب ثم مسح بها ظهر كفه النبي صلى الله عليه وسلم أو في أو سيره أو سيره ó fi ó fi pa òdì ọwọ́ ọ̀tún rẹ̀ ó wá fi àtẹ́lẹwọ́ ọ̀tún rẹ̀ ó fi pa òdì ọwọ́ òsì rẹ̀ sọ́mọ mẹ́sàá bí ha wẹ́ṣá lẹ́yìn náà ó fi inú àwọn ọwọ́ fi bọ́ra kó tó wá di kó fi bọ́ ojú rẹ̀ muttafaqun alayhi eléyìí fi hàn pé ńgbà mi a lè kọ́kọ́ pa ọwọ́ ká tó pa ojú ìgbà mi a lè kọ́kọ́ pa ojú ká tó pa ọwọ́ gbogbo ẹ̀ náà ló wà nù hadith Bukhari àti Muslim náà ló gbà wá tọ́ eléyìí jẹba a lè ṣe tẹ̀yẹ̀mọ̀ a ṣe tẹ̀yẹ̀mọ̀ lẹ́yìn ìgbà tí a tọ̀ lẹ́yìn ìgbà tí a ṣe gbàtẹ̀ a ṣe tẹ̀yẹ̀mọ̀ gẹ́gẹ́ bó ti dẹ́kun ní dánábà náà a ṣe tẹ̀yẹ̀mọ̀ gẹ́gẹ́ a ti ṣe ṣàlàyé ṣáájú tí ẹ máa ṣe tẹ̀yàmù kí lèyàn lè fi ṣe tá a bá ṣe tẹ̀yàmù a lè fi ṣe sọ́lát tá a bá ṣe tẹ̀yàmù a lè fi ṣe tọ́wáf tá a bá ṣe tẹ̀yàmù a lè fi gbé àkùrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kátà máa ń lo àlọ́ àlá fún. tọ́ ìjẹ́ àtẹ̀yàmù kí ni máa bà jẹ́ kí ni máa bà tẹ̀yàmù jẹ́ tó bá jẹ́ pé kò sómi kí ni a fi ṣe tẹ̀yàmù ajẹ́pẹ́tọ́ mi bá ti dé ńkọ́ tẹ̀yàmù mo bàjẹ́ ẹbí kò sómi ló fi lọ sí tẹ̀yámù aha tí o bá ti sómi tó fi lọ sí tẹ̀yámù àjẹ́ pé tómi bá ti dé ńkọ́ wàá gbà yìí pé tẹ̀yámù rẹ ti bàjẹ́ torí pọ́nà sọ pé fẹ̀lẹ́mú tẹ́jì ìdúró máa á fẹ̀tẹ̀yàmù máwùn tẹ́ ẹ̀ bá ti rómi ẹ̀ sì tẹ̀yámù omi sì ti dé nìsí tómi bá ti dé tẹ̀yámù mú bàjẹ́ ọ̀dà omi dé lẹ́yìn tá a parí tẹ̀yámù kó tó di pa bẹ̀rẹ̀ sọ́lá tẹ̀yámù mú bàjẹ́ ọ̀sálùwàlá nìyí omi dé lẹ́yìn tá a parí tẹ̀yámù àti bẹ̀rẹ̀ sọ̀láàtì àti bẹ̀rẹ̀ sọ̀láàtì àti ìparí ìyapa láàrin àwọn olùmọ̀ sẹ́sẹ̀ yẹn mọ̀mú bàjẹ́ àbí òsì bàjẹ́ orí sọ̀láàtì làwọn alábàgbọ́ kọ́mi ti dé àwọn kan sọ pé sọ̀láàtì rẹ ti bàjẹ́ wà á lọ sí wà á lọ sàlùwàlá ní ìsìn torí pàlùwàlá òun náà ni ojúlówó tí ó ṣe tí ọba sí ìgbà náà ló tó kan tẹ̀yẹ́ mú ní tó sì fi sàlùwàlá ti dé báyìí àjẹ́ pé sọ̀láàtì rẹ ti bàjẹ́ àwọn kan sọ pé rárá lásìkò tó bẹ̀rẹ̀ sọ̀láàtì ń tọ́lọ́ fi pa láti ló ṣe torí pé kò sómi ń gbà náà eléyìí tọ́lọ́ fi pa láṣẹ tó ṣeun kò ní bàjẹ́ nítorí pómìdé ìtọ́kàn wa balẹ̀ sí ni pé tómi bá ti dé tó sì wà lórí sọlá tó ti sálámà wàá já sọlá ti yẹn sọlá ti. oní ọ̀nàdì kọjá pé ìdí tá a ti torí rẹ̀ ṣe tẹ̀yẹ́ mọ̀ tí kì í ṣe pé kò sómi bí àárẹ̀ bí kọjá pé ìdí náà kan lọ́ wà tí òjì ká débi omi gbogbo ní ìsìnkú sí ìdí náà má àárẹ̀ sì ti kú mbẹ́ nígbà tí àwọn àdí tá a ti torí rẹ̀ ṣe tẹ̀yẹ́ mọ̀ bá ti kú mbẹ́ ńkọ́ àjẹ́ pé tẹ̀yẹ́ mọ̀ mo ti bàjẹ́ bákan náà nínú títú máa bá tẹ̀yẹ́mù jẹ òun náà ní gbogbo tí máa bá lù àlájẹ ètí máa bá lù àlájẹ bí kéèyàn só bí kéèyàn tọ̀ bí kéèyàn yàgbẹ́ bí kí má déyẹ jáde lára èèyàn àbí wádìí àbí mẹ́ni àbí kọ́jọ́ kéèyàn fọwọ́ kàn dí rẹ̀ fọwọ́ kàn bẹ́ẹ̀ rẹ̀ àbí kéèyàn jẹ́ pé bóyá ó sùn oorun tó wúwo ara rà fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tá a ti ṣàlàyé rẹ̀ síwájú tí bá máa bá lù yóò náà ayé ibi tó wá wà wọn wó mi wọn ò rí tí wọn fi sàlùwàlà wọn gbé ìfẹ́ tí wọn fi ṣètọyà mọ wọn ò rí ah gbogbo ọ̀nà tí ìyàn wà nǹkan gbà ni wọn wà wọn ò rí àbí wọn rí kò sí lò ibi ò sí dé wọn rí ojú yín lórí ọwọ́ yín ò ní tẹ̀ bẹ́ẹ̀ ni kò tó yàn wà ah tó bá ti tó bá ti rí bẹ́ẹ̀ èyí ó sì náà bẹ́ẹ̀ náà ni láì sàlùwàlà láì ṣètọyà mọ láì kò sì ní túnṣọ láti yẹn ṣe nígbà tó bá romi àbí tó bá rí pẹ́ torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní fattaqullaha mastata'tum ẹ páyà ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ ẹ páyà ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ subhanallah wọ́n lè tìyàn sí àhámà kan wọ́n lè tì máa lé níbi tí ò sómi níbi tí ò sí pẹ̀ báwo ni ó ti ṣe ṣe yóò sìn wọn náà torí pé wọn kì í fẹ̀sìn ṣeré inna salata kanat yàtọ̀ sí wọ orómi orí ìpè níbi òòlù ti sin náà kẹ níbi òòlù ti sin náà kẹ ebi gíga lẹ́yìn rẹ máa ga fi yẹrin má tó fi pé ẹ̀yìn rẹ ò lè tẹ̀ fọlọ̀ orí rẹ ò lè fi balẹ̀ fọlọ̀ á ọlọ́run kọ́ máa ti wà lẹ́nu ìbú. orí ẹ̀ lórí bá ti ṣe ṣàlàyé gbígbà lè ṣe tẹ̀yẹ́mù láyé àlùwàlà a sì lè ṣe tẹ̀yẹ́mù láyé wẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe láyé wẹ̀ àti sọ yìí pé á padà wẹ̀ o tẹ̀yẹ́mù kò lè dípò wẹ̀ o àmọ́ yóò fún aláǹfààní àti ṣe sọ́rẹ́ tó bá ń jẹ́ pé ìtọ̀ máa ń bẹ lára sọ wa ń kọ ìgbẹ́ yí wa lára ń kọ ìgbẹ́ ń bẹ ń bi tá a ti fẹ́ sí náà ìtọ̀ ń bẹ ń bẹ sẹ́yìn àwọn àlejò tẹ̀yàmùmù bá tọ̀ àbá àlejò tẹ̀yàmùmù fara wa àbá àlejò tẹ̀yàmùmù fáyè ibi tá a ti fẹ́ sí náà à ó sí o tẹ̀yàmùmù ò lè gbé àwọn eléyàn kù tẹ̀yàmùmù ò lè gbé ìgbẹ́ kù lára lára kò lè gbé tọ̀ kúrò lára sọ kò sì lè gbé gàdí tọ̀ kúrò láyé ìta ti fẹ́ sí náà. tó eléyìí á wá omi láti fọ á wá omi láti fọ tá a bá wá omi títí títí títí tá a bá rí tá a wá títí títí tá a bá rí àgbẹ̀pẹ̀ tán ẹ tọkọ wọ́n hàn mọ́sítọ́pà àtùm apayọ Ọlọ́run ló di wọn bá ti lágbára mọ. tó bá yẹ pé èèyàn ṣèṣe ẹ̀rú wa ń báyìí etí yẹn bá ní kó wọn lomi kó wọn lomi láti fi fọ bẹ̀ ó ṣeé kí aburú kó tún lé fún sí i lára tó sì kò sí ní tó burú kọ́kàn fomi pa ojú bẹ̀ kẹ́ bá ti ṣàlàyé ṣáájú tẹ́lẹ̀ tó bá tún jẹ́ pé fífọwọ́ pabẹ̀ náà yóò tún ní lára àjẹpẹ́ yóò ṣe tẹ̀yà mọ́mù fáyè ibi tí ọwọ́ rẹ̀ ò déhùn fáyè ibi tí wọ́n pẹ́ tó mi bá kàn yàn yóò ní lára yóò wá fọ àwọn oríkèé yòókù eléyìí jẹ́ àlàyé eléyìí tó ní ṣe pẹ̀lú àtẹ̀yẹ̀mọ́ àtẹ̀yẹ̀mọ́ téèyàn bá ṣe àti rí pé èèyàn dàníyàn àtẹ̀yẹ̀mọ́ mú ká ti sọ̀rọ̀ nípa rẹ̀ yí báyìí nǹkan kan ni tó ṣe pé a lè fi ṣe sọláàt a lè tún fi yan náfìlà a lè fi ṣe sọláàt ọ̀ràn yẹn ká tún fi yan náfìlà ǹjẹ́ a lè fi ṣe ju sọláàt ọ̀ràn yẹn kan lọ bí ìyapa láàrin àwọn olùmọ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ ètò dọ́gba jù ni pé kò sí nǹkan tó burú mbẹ̀ nítorí pé ọ̀rọ̀ mákìtẹ̀ yọmọ kan ṣe ju sọláàt ọ̀ràn yẹn kan lọ ọ̀rọ̀ kan nínú àwọn sọ̀hábà Muhammad sallallahu alayhi wa sallam ìjà lè ṣe tẹ̀yàmù láti ilẹ̀ bi bẹ́ẹ̀ kó sún tó burú mẹ́ torí pé ọ̀rọ̀ tẹ̀yàmù kò yàtọ̀ sọ̀rọ̀ àlùwàlà àti wá omi àrò mi wíwá omi ní ọ̀kọ̀ọ̀kọ̀ síwájú àwa omi mi a lè ṣe tẹ̀yàmù láti ilẹ̀ omi bá ti dé kó tó di kwara àsìkò sọ láti tó ẹnu ká lọ sàlùwàlà ni eléyìí jẹ́ bó ti eléyìí nípa alhayo àti anifas nǹkan sọ bímọ nǹkan sọ àtẹ̀jẹ̀ bímọ nǹkan oṣù tóbìnrin máa rí o ẹ̀jẹ̀ kan ni tọ́jú àdámà tọ́nà ń dámà àwọn obìnrin àpò òbí ni ló máa ń tu ẹ̀jẹ̀ yìí jáde tí àpò òbí bá tu jáde ẹ̀jẹ̀ yóò máa jáde gba abẹ́ obìnrin láwọn àkókò kan eléyìí tó ṣe pọ́lọ́n kádàrá kó máa jáde èyí tó sì wọ́pọ̀ jù òun pé ẹ̀jẹ̀ nǹkan sùn ká máa mẹ́fà àbíjọ́ méje lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. àdékì ẹ̀jẹ̀ kan tó jáde kọ́rọ̀jà láàbí sábàbí mọ́rọ̀dín wọ́n láàbí sábàbí wílàdà. ó jáde kìí ṣe nítorí pé àárẹ̀ ń ṣe wá èyí sì ṣe pọ́ jáde nítorí pé àbímọ. torí pé ẹ̀jẹ̀ tó bá jáde látàrí àárẹ̀ istihaba ni wọ́n ń pè. ẹ̀jẹ̀ tó sì jáde látàrí pé àbímọ nífàsì ni wọ́n ń pè. ṣùgbọ́n alhayo òun máa ń jáde ni min qubulil لا بسبب maradin ولا بسبب ولادة. wilada èyí ti àárẹ̀ ló bi kìí sì ṣe ọmọ bíbí ló bi eléyìí ni ẹ̀jẹ̀ nǹkan sùn ẹ̀jẹ̀ nǹkan sùn tẹ́lẹ̀ yẹn ó jẹ́ ìdẹ̀ra ńlá eléyìí tó lọ́wọ́ bá ti fáwọn obìnrin eléyìí tó lọ́wọ́ ti fáwọn obìnrin àmì obìnrin gbádùn àmì kọ́lọ̀ ń dà ni obìnrin tí ìbá ti rí nǹkan sùn wàhálà ni ìdààmú ni tìtìnà ńlá ni irú èèyàn wo lélẹ́yìí kí ni dàlámù kí ni ń ṣe nítorí pé ó ní í ṣe pẹ̀lú sóbìnrin yóò lè lóyún yóò lè bímọ àbí irú rẹ̀ kò lè lóyún torí pé tóbìnrin bá ti ṣe nǹkan àyè àti lóyún kò sí láti fi mà pé ẹ̀jẹ̀ bímọ yìí báyìí ọlọ́run bá dánu nítorí ìdí pàtàkì nítorí ìdí pàtàkì pé látara ẹ̀jẹ̀ nǹkan sùn yìí náà lọ́ máa yóò ti máa rún jẹjẹ nínú ìyá rẹ̀ tóbìnrin bá lóyún ẹ̀jẹ̀ nǹkan sùn yìí ibẹ̀ lọ́mọ́ ti máa mú oúnjẹ tiẹ̀ ní ìgbà tí ìyá bá lóyún torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó ṣòro púpọ̀ kápóbìnrin lóyún ó tún á ń ṣe nǹkan sùn ó ṣòro púpọ̀ kápóbìnrin lóyún tó ṣe nǹkan sùn yàtọ̀ sábòye ìmáàmù wa Malik rahimahullah táwọn sọ pé ṣeéṣe kóbìnrin olóyún kó tún máa ṣe nǹkan sùn ó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn ẹni tó mà nípa mẹ́sìn àwọn náà ń wò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ń ṣe ń wò pé oyún tóbi bá ti lóyún nǹkan sódò ṣùgbọ́n ní anulọ́lọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀fìyé wa wípé ìrírí ọ̀sàgbọ̀gbọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn obìnrin lóyún ẹ̀jẹ̀ tó ń jáde ẹ̀jẹ̀ tó sì jáde yìí kì í ṣe pọ́ jáde nítorí pé oyún bàjẹ́ ẹ̀jẹ̀ yìí ń jáde ní jáde nǹkan sùn ni torí pé àwọn kọ̀ọ̀kan náà ò tí wọ́n sọ pé kò ṣeé ṣe kóbìnrin ṣe nǹkan sùn pẹ̀lú oyún àwọn lẹ́jẹ̀ tó bá jáde lásìkò tóbìnrin lóyún láì jẹ́ pé oyún bàjẹ́ lára rẹ̀ àwọn ò ní pẹ́ ní ìtòsùn táwọn dáhùn fasadi làwọn ò pè yẹn pé ẹ̀jẹ̀ tí ọ̀dà ń jáde kó lára. ṣùgbọ́n lópin ìgbà tó bá jẹ́ pé ìrírí ti fi hàn ó ń ṣẹlẹ̀ fáwọn obìnrin tó lóyún ó ṣeé ṣe káwọn kan nínú wa wọ́n tún máa rí nǹkan oṣù síbẹ̀síbẹ̀ sọ eléyìí báyìí nǹkan oṣù náà là á pè àǹfààní pé a pè ní nǹkan oṣù àbá pè ní dáhùn fasadi ọ̀nà ni pé tàbá pè ní dáhùn fasadi pé ẹ̀jẹ̀ ìdọ̀tí ló jáde lára eléyìí ò lè kọ́ dínà kírú obìnrin bẹ́ẹ̀ kó sin lọ́wọ́ kò lè kọ́ dínà kó ṣe sọ̀dá kò sì ní kọ́ dínà kóbìnrin yìí kọ́ gba Ramadan kò sì ní kọ́ dínà kọ́kọ́ rẹ̀ kó lè súnmọ́ kò sì ní kọ́ dínà kírú obìnrin yìí ó lè ṣe tọ́wáàfù nǹkan tá a kàn sọ fún mi pé ti jáde táàbà fi nǹkan dégbò kọ́ lọ sí ìjọba kọ́kọ́ rẹ̀ ó ṣe òfin tó dẹ̀ nǹkan sùn ó di ọ̀nà àgbà kò gbọdọ̀ gbé àkùrán ọkọ rẹ̀ gbọdọ̀ súnmọ́ bákan náà irú rẹ̀ gbọdọ̀ ṣe tọ́wá kò sì ní ṣe sọ̀rẹ́ kò sì ní gba ọ̀rọ̀ eléyìí jẹ́ ní ìgbà tí ọlọ́run kádàrà kóbìnrin àní ẹ̀jẹ̀ nǹkan lọ́lọ́run ti máa mú oúnjẹ tó ọmọ jẹ fún ìdí ìnà tó ń fi sọ kó ṣòro kóbìnrin kó jẹ́ kó sì tún lóyún. ṣùgbọ́n nígbà tó lọ́n bá wá ní kó bímọ tóbi ẹ̀ bá bímọ nǹkan oṣù yẹn iná ìlú tó padà yí padà tí ó di omi tọmọ àwọn ọmọ ní ọyàn ìyá rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó kéré púpọ̀ kóbìnrin ọ jẹ́ pé ó ń rí ma ó ń fọmọ lọ́yàn èsì tó ń ṣe nǹkan oṣù subhanallah á ah, ọlọ́run bá wa ọ̀gá púpọ̀ á rí i pé tóbìnrin bá rí ma ó ṣòro púpọ̀ kọ́ máa rí ma kó tó máa ṣe nǹkan sùn tóbìnrin ọ̀bá wa lóyún tí ó sì máa fọmọ lọ́yàn nǹkan sùn yóò máa jáde yóò máa jáde láì jẹ́ pé ọ lọ síbi kan lò fún pọ́ máa fi ń jẹun a sì lò fún pọ́ máa mú lọ́yàn ajẹ́pẹ́ nǹkan sùn yóò máa jáde yóò sì máa bẹ nínú àpò bí yóò máa jáde lóṣooṣù bóyá mẹ́fà àbí méje ó túmọ̀ sí pé àlàáfíà ni jíjáde nǹkan torí pé tí nǹkan sọ̀rọ̀ bá jáde rárá lára obìnrin àárẹ̀ lásán ni wọ́n sọ̀rọ̀ lọ́ọ́ lóògùn lòkulò lábàájì pọ̀ sáfẹ́ lóyún náà ọ̀ sáfẹ́ lóyún náà táwọn fẹ́ẹ́ bí ọmọ péjọ sínú àpòjù rẹ̀ oríire lọ́ba máa wú òkú lọ́ba máa wú bẹ́ẹ̀ bá ti wú kọ́ bẹ́ẹ̀ kò lè yà àwọn èèyàn lẹ́nu wáyé o obìnrin tí máa wá ń ṣe nǹkan oṣù nǹkan oṣù kò ní iye ọjọ́ kan pàtó tó fi lè wá bóyá ọjọ́ tó kéré ni àbọ̀jọ́ tó pọ̀ kò ní ọjọ́ kan pàtó kò sí lọ́jọ́ kan pàtó dápẹ́ ní ọbẹ̀rẹ̀ ọjọ́ báyìí lọ́gbọ́dọ̀ máa parí lóṣooṣù gẹ́gẹ́ bó ti jẹ́ pé àìsí nǹkan sùn òun náà níye ọjọ́ kan pàtó tóbi wọn fi máa wà pé kò sí nǹkan sùn kò sì níye ọjọ́ kan pàtó tá a sọ pé òun lọ́pọ̀ jù tóbi wọn fi jẹ́ pé kò sí nǹkan sùn ògbé eléyìí ń bẹ lọ́wọ́ bọ́lọ̀mù bá ti ṣe ní kọjẹ́. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kan ọ̀jọ̀ kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìṣẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha allah wa rahmatulah wa barakat.